أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، لين gbà tí a dáwọ́pẹ́ fún ọlọ́run أتي àtọ̀rọ̀ ìkẹ́ والنبي محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa kó fi kẹ́sí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn ètò àdínà yusrun nínú oṣù Ramadan eléyìí ní ọjọ́ kejìlá 1446 nínú oṣù Ramadan so abẹ́lọ́ fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kí ọlọ́run pẹ̀lú rẹ̀ kó bá kó bá ṣàlékún dáadáa fún àti gbogbo àwọn fámìlì wọn lápapọ̀ àwọn mùsùlùmí akíra kulugbóná wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuhu na mọ̀rọ̀ tí a ń bá bọ̀ nípa gúngun èròǹgbà tá ń ṣàlàyé pé ọjọ́ ọ̀kan min amradil qulub inú àwọn àìsàn tí ó máa ń ṣe ọkàn ọmọ ènìyàn so kí èròǹgbà yẹn gún tulul amal so àwọn ń ṣe àwọn àlàyé oríṣiríṣi pé ah tulul amal aburu ńlá ni àìsánlá ńlá ni fún ọkàn tí wọ́n ti ká wo àwọn kí ni aburú tí kìíní yìí máa ń dálẹ̀ fún ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn so túlù al-amal min asbab ash-shaqa'i wal ó sórí ibú ọmọ parun ọmọ ń bẹ̀ parun ni pé parun yẹn yóò tán mọ́yàn lẹ́mìí náà kọ́ mẹ́ṣẹ́ tán fún ọ̀rọ̀ yẹn wà kángun sí ìyá ọlọ́run ọba ẹ̀rí ah, Umar bin Khattab Abdullahi bin Umar radiyallahu anhu olóhùn gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tánàbí ní naja alman naja fi hadhihi al-umma awwalu man naja hadhihi al bilyaqini wa zuhud anabi ní gbogbo àwọn tí wọ́n là tán jẹ́ ní àkọ́kọ́ nínú al-umma yìí ní tí wọ́n fi là òun náà ní al-yaqini wa zuhud ọ̀rọ̀ lọ́n dá wọn lójú wọ́n sáfáyé anabi wá ní wa yahliku akhiru hadhihi al-umma anabi ní àwọn tí wọ́n padà wá wá nínú al-umma yìí ìparun wọn bá wọn kí ni wọ́n fa ìparun wọn bilbukhuli wal وطول wọ̀túlù amal bilbukuli wal-amal pẹ̀lú ahun àti èròǹgbà tí ó máa gùn èròǹgbà wọn gùn so iná ni a fi rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam hmm, tí wọ́n ń ṣọ́ wa lára tí jìnà sí gbogbo èròǹgbà ká má jẹ́ kí èròǹgbà wa kó gùn ẹ̀rí abdullahi bin mas'ud radiyallahu anhu oní la yutawwilanna alaykumul amad oní ẹ má jẹ́ kí ìgbàtẹ́lù láyé kó wọn gùn lójú yín kí á pẹ́ láyè wala yulhiyannakumul amal ẹ má jẹ́ kí gbogbo èròǹgbà kó kó ìgbàgbé báyìí fa inna kullama huwa atin qarib torí nǹkan tí ó ń bọ̀ wá ọmọ súnmọ́ o yẹn kí alkiyama yẹn ni ọjọ́ ọkú tí ń bọ̀ yẹn ọmọ súnmọ́ wa. ala wa inna al-ba'ida ma laysa atiyan ẹ̀ ntaba ló jìnnà nǹkan tí ó ti dé mọ̀ ni ọmọ fẹ́ dé tán so bí abdullahi bin Mas'ud as-sahabiy al bí ó ti ṣọ́ wa lára níbi èròǹgbà gbogbo nù bẹ́ẹ̀ náà ni Umar bin Abdul Umar bin Abdulaziz rahimahullahu ta'ala nínú kútùbà rẹ̀ tí ó ṣe òun jẹ́ ọ̀kan àwọn tabi'un ó ní la yutawwilanna alaykumul amad ó ní ẹ má jẹ́ kí ọjọ́ apẹ̀láyé ẹ̀mí ogún ìṣirú nǹkan báyẹn sí ẹ̀mí ẹ má jẹ́ kó pọ̀ fún o fataqsu qulubakum kọ́kàn yín má wà lè kàkàkàkà kọ́kàn yín má wà lè wọ̀tànkọ́dú lè àdúwìkùn láti bẹ̀ ẹ wà tẹríba fún ìṣù àṣẹ̀tọ́n ìṣù ọmọ wa darí yín síbi tó bá fẹ́ fàínà wàlọ́ ẹ ọmọ rẹ̀ lọ́dọ̀ àti ìṣẹ̀lẹ̀ òun fi ọlọ́wọ́n bá búra mà bá sọ̀tọ̀ amẹ́lẹ́n mímá láyọ̀bìrí làálẹ̀ òun láyọ̀ bí ṣùgbọ́n fẹ́ni tó ṣe pé kò mọ̀ ipe ńgbà tó ń bá di àárọ̀ bóyá òun di ìrọ̀lẹ́ kò mọ̀ wala yumsi ba'da sabahihi kò mọ̀ bóyá òun dalẹ́ lẹ́yìn ìgbà tó ń bá dàárọ̀ kò mọ̀ bóyá òun dàárọ̀ lẹ́yìn ìgbà tó ń bá dalẹ́ wa rubbama bayna kana dhalika yani khatafatul manaya bóyá láàrin ìgbà tí wọ́n láàrin ọ̀sán sálẹ́ ní kó kàn dé ní ọjà àgbà wọ́n sì ní ìrúngbà rẹ ti gun ayé ayé lọ́n kiri ọ̀wálìkì àmàmá ayé ló ti tóbi lọ́kàn rẹ̀ tó ṣe ikú ọkàdínlógìjì ni ẹ̀rí Fudail ibn Iyad ọ̀kan náà àwọn tabi'un radiyallahu anhu rahimahullah ó ní inna mina shaqa ó ní orí búlá ńlá wàhálà ní tulul amal kírùngbà yẹn gùn má ní olórí búdà ẹni tó rúngbà rẹ̀ gùn ni wa inna mina na'im kẹsànù làámẹ̀lì pé ara kíyàn ọmọ ìdẹ̀ra ayé ìdẹ̀ra ayé òní kẹsànù làámẹ̀lì kẹsànù làámẹ̀lì òní kírun gbà yà kúkúrú. alimami Nawawi alayhi rahmatullah ẹ̀rí àwọn ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ àwọn sálàfù àwọn aṣáájú wa nínú ẹ̀sìn náà ni à ń mú wá ní ẹ̀kọ̀kan yìí ní là ń ṣàlàyé yìí. Nawawi alayhi rahmatullah wọn ni látẹ̀rẹ̀ kẹ́ń ila dunya má gbára lé ayé má fẹ̀mí ti ayé wala tattakhidhuha watanan ẹ má mú ayé yìí ní pé ibi tẹ́ gbé lọ́nu ẹ̀rí ẹni tó bá ti dérògbà rẹ̀ bá ti gùn yóò múlé ayé ní ibùgbé wala tuhaddis nafsaka bilbaqa'i fiha mọ́ rò pé wàá pẹ́ nílé ayé wala tata'allaq minha بما لا يتعلق به الغريب في غير وطنه يعني كي ما نولي gbára mọ́nà lè tẹ́ra mọ́ nǹkan tí ìṣe tí àlejò tí máa ń ṣe nínú ìlú rẹ̀ ìṣe tí àlejò máa ń ṣe nínú ìlú tí àlejò máa ń ṣe tó jẹ́ àlejò tí wọ́n ń gbé nínú ìlú tí ó mọ̀ wá ṣe bí ara alé mọ́ ṣe bẹ́ẹ̀ yẹn ni pé ẹni tó ló ń gbà rẹ̀ bá ti gùn ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí àlejò ni tó ṣe pé wọ́n ń ṣe bí aráàlú ṣe pé yóò kàbùkù àlejò mọ́ mọ́ ara rẹ̀ ni àlejò mọ́ mọ́ bóun ṣe mọ́ ni so ẹni tí kò bá bẹ àlejò tí ò bá ṣe bí àlejò ẹ̀ẹ́dì mọ́ rí àwọn yóò mọ́ pa nítàn sòkòrò àwọn sọ pé aláìnílàákàyè ni eléyìí o aláìnílàákàyè lélẹ́yìí so bí ọ̀rọ̀ kéròyàn kó gún nílé ayé bí àwọn afáàṣe ṣàlàyé rẹ̀ lóríṣiríṣi nìyẹn tí wọ́n mọ̀ yá mi ǹjẹ́ tí èròǹgbà bá ń da èròǹgbà èròǹgbà gbogbo tó bá ń dààmú èèyàn tá a ṣàlàyé pé àìsàn ni ẹ̀rìn kí lèyàn wá lè fi dẹ́kun rẹ̀ kí lèyàn lè fi wò sàn àwọn kọ́ni pé nínú nǹkan táwọn afáà sọ òun náà ni pé kí mùsùlùmí kó máa rántí kó máa rántí àwọn ipe kó máa rántí ọjọ́ pé òun òun lọ́njọ́ kan tadhakurullah ìmọ̀ràn ti ọlọ́run yẹni tẹ́tẹ́dẹ̀lẹ̀ nùdákìrò annaka tadhakkar annaka rahil mọ̀ràn ti ipé ó padà ṣe ìrìn àjò níjọ́ kan yẹni pé èyí ó kú níjọ́ kan gbogbo tó bá ń jẹ́ ayé ní ọmọ wá kiri gbogbo ìgbà tọ́mì yẹn bá ti rántí pé ẹ́ a sì bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run níjọ́ kafa tó kàlẹ́mí ọwọ́ kú tá bọ́ sọ́dọ̀ ọlọ́run tá gbé ọwọ́ títí ò ní ṣe gbé á gbé ẹsẹ̀ kò ní ṣe gbé tó gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ń sọ fún wa nínú suratu Al-Imran ipe kullu nafsin dha'iqatul maut olúwa ní gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ ikú wò wà innama tuwaffa ujurakum yawm al-qiyamah Olúwa ní tó bá dijọ́ gbìndé al-qiyamah tuwaffawna ujurakum yawm al-qiyamah á fún kálukú ní ẹ̀san rẹ̀ níjọ́ gbìndé al-qiyamah tí ẹ bá ń rántí pé gbogbo tí ẹ bá ṣe nílé ayé èèyàn gbẹ̀tán ọlọ́wà ni wọ́n mọ̀ràn suhfiya 'ani an-nari ẹni tí ọlọ́run bá takété rẹ̀ sí iná tí ọ̀wọ́ náà wa udkhila al-jannah tá a wá fi wọ àlè jẹ́nà níjọ́ yẹn faqad faz ènìyàn lójú o ọmọ hayatu duniya lúwa ní ilé ayé yóò jẹ́ nǹkan kan illa mata'il ghurur ìgbádùn ẹ̀tàn ní náà lọ́wọ́ ilé ayé ṣẹ́lúgbẹ́n tó bá ń rántí pé òun kú ńjọ́ kan pé ẹ̀mí ọ̀bọ̀ ńjọ́ kan ògùn tá à ń dì mọ́ yà yìí náà ni ó jábọ́ lọ́wọ́ wá ńjọ́ kan so ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò jẹ́ ẹni tí òrùngbà rẹ̀ ó kúrú ẹ̀rí kan lọ́wọ́ wá tó sọ fún wa pé innal ọmọ èèyàn tí èròǹgbà rẹ̀ bá gùn yóò mọ̀ sá fún ikú kò ní fẹ́ kú ikú ò ní wù ọlọ́run wa ni iṣẹ́ rí ikú tẹ̀ ń sá fún fàyínà wúmúlà kíkùn ikú yẹn pàdé yìí òun pa yìí bẹ́yìn bá ń sá fún òun wà pa yìí súnmọ́ tó rọ dúnà ìlà àìlèmí lọ́gọ́ ìbí wà ṣàhádà yóò wá darí yín padà sọ́dọ̀ ọlọ́run ọba tó bá darí yín padà sọ́dọ̀ ọlọ́run ọba yẹn fàyínà bí òkun bí máa kó ń tún ta àmẹ́lò nítorí kálukú wa ṣe níṣẹ́ kálukú wa rí níjọ́ yẹn kálukú rí ẹ̀san rẹ̀ tó bá kan náà kí ni àwọn kan tíyàn máa ń ṣe tíyàn tó máa ń fi ń tíyàn máa ń fi ń bọ́ níbi àìsàn ilé ayé hmm. níbi àìsàn gúngún èròǹgbà ilé ayé kíròǹgbà ogún kí ni tíyàn tó máa fi ń bọ́ ń bẹ̀ àwọn afáà tó ka ipe kíyàn jẹun tó ṣe pé hmm, anta ẹ̀tẹ́bìrì wọ̀tẹ̀tẹ́ìsì bí zoro ẹ̀tì mòróró ẹ̀yàm wọ̀ ṣòhòrò wọ́n náà wòye bí ojú ayé ti ń lọ yìí ah, ah. pé njó náà ní njó náà ládàrí rọmọdọ́nà yìí náà pé ṣé njó náà lágbà kan lọ́dún tó lọ ẹ́ njó ní eh, January yìí bẹ̀rẹ̀ náà wo bí ta ti sáré lòdì lẹ́nu sí so ẹni tó bá máa rántí irú eléyìí ah, ẹni yóò rí èròǹgbà rẹ̀ láti rí mú kúkúrú Al-Hasan alayhi rahmatullah هني ابن آدم إيه هني وما نبي آدم إنما أنت أيام مجموعة إنما إنما إنما أنت أيام مجموعة كلما مضى كلما مضى يوم مضى بعدك الحسن بطل إنك إنما أنت أيام مجموعات ẹ̀ ìwọ gẹ́gẹ́ lọ́jọ́ ayé wọ́mi èèyàn náà lọ́jọ́ ayé rẹ̀ lápapọ̀ wọ́n ní ìwọ gẹ́gẹ́ lọ́jọ́ ọjọ́ ayé tí ìjọ kan bá ti wá lọ mada ba'duk kọmọ̀ pé apá kan ti lọ nìyẹn yẹn pé part of you has gone ó ti lọ apá kan ti lọ nìyẹn ni pé díẹ̀díẹ̀ wa lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí gbogbo ìṣẹ̀mí ayé fi wá lọ tán ẹ̀mí rẹ̀ fi wá jábọ́ ẹni pé bí ọjọ́ ayé ṣe ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan yìí náà ni ikú wa ń lọ ní súnmọ́ ikú wa ń súnmọ́ ikú wa ń súnmọ́ so Al-Hasan al-Basri ó jòkó ń jọkàn ó ń ṣe wá àti fáwọn èèyàn ó wá wu àwọn àgbàlagbà fanadọ́lá shuyukh ó wá wu àwọn tán jẹ́ àgbàlagbà lórí jòkó Hasan al-Basri wá ní ya ma'ashara shuyukh ó lẹ́yìn àgbàlagbà ماذا ينتظرون بالزرع إذا بلغ كل ما ń rò sí orúgbìn ìgbà tí orúgbìn bá ti dé ògóńgó pé ó ti pán kọlu alhassan wọ́n ni wọ́n lọ̀lẹ̀ èyàn lọ̀lẹ̀ afẹ́tẹ̀ náà ni ẹlọ̀lẹ̀ kórè rẹ̀ ẹlọ̀lẹ̀ ká súnmọ̀ náàbọ̀rọ̀ ilẹ̀ shabab alhassan bá sọ́rọ̀ tó wo àwọn ọmọ ọ̀dọ́ faqal ó ní ya ma'ashara shabab èyàn ọ̀dọ́ yìí قد تدركه العامة قبل أن يبلغه أني شاكبوري إن الزرع دجاجو يربي قد تدركه العامة ṣe ti rí àwọn irúgbìn tó ṣe pé láì sí ẹ̀yẹ̀ ni a mọ̀ bàjẹ́ síwájú kó tó bàlágà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà rírí yẹn ni pé àìmọye ọ̀dọ́ tí ò ní dàgbà tí ó fi kú bẹ́ẹ̀ ni tí ẹ bá dàgbà náà ní tí ó padà kẹ́yìn rẹ̀ ni pé yóò padà kú ni so ó fi àwọn arúgbó tó ti dàgbà ó fi wọ́n wé irúgbìn tó ti gbó tó ti pọ́n nítókù náà ni pé wọ́n kà ní àsìkò rẹ̀ pé nù bẹ́ẹ̀ náà sì ni àwọn ọ̀dọ́ irúgbìn tí ò tí ìgbó tó ṣe pé ó sì bàjẹ́ tí wọ́n náà máa ń wà so tí ẹ bá rántí gbogbo àwọn kan báyìí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa kúrú kò sì ní máa lọlé máa wá ìwákúwà kì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí yẹn máa fi ń bọ́ tó máa ń jẹ́ ìwòsàn fún gúngún èròǹgbà òun náà ni pé látọ̀ alec kọlbà kàbímá uwa fani wazail mọ́ ṣù ẹ̀mí rẹ̀ mọ́ nǹkan tí máa ń tán ní ó padà lọ torí pé àdúnìyà ila zawalin ẹ̀ ayé yìí ó padà tán ni àdúnìyà ila fana'in ayé yìí ó padà parẹ́ ni ayé yìí kò sí ìjòkó gbére ń bẹ́ẹ̀ kò sí gbére alkiyama náà lè yóò ti gbére kí ọmọ rántí nǹkan tí ó pẹ́ tí ò ní tán mọ́ bá ní bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa ẹ̀ olúwa ní àwọn ẹ̀dẹ́ ènìyàn ṣẹ̀mí ayé yìí náà ni wọ́n sàlẹ́sà ni bẹ́ẹ̀ sì ni wal-akhirah alkiyama khayrun wa abqa òun náà ni yóò sẹ́kù lọ láéláé yóò sì máa bẹ lọ láéláé ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ aláwọ̀ ẹ̀kọ́ tó lára ọ̀nà tí a tó lè fi fọ ẹ̀mí wa mọ́ kò níbi gúngún ẹ̀mí ra gúngún èròǹgbà ayé ẹni tí gúngún èròǹgbà bá dààmú ọ̀nà tó fi ṣe ìwòsàn fún ọkàn rẹ̀ yẹn òun náà ni pé àfa lè kalẹ̀ pé alayka bi ziyaratil maqabir mọ́ lọ lè bẹ sàárè wò mọ́ hmm. lọ wo sàárè so wà á rí àwọn èèyàn tó ṣe pé Allahu Akbar àwọn tó mọ̀ tó ti sin síbẹ̀ àwọn téèyàn ò mọ̀ tó ti sin síbẹ̀ àwọn tó ń júyàn lọ àwọn tó ń jẹ ẹgbẹ́ èèyàn àwọn táwọn náà ti ní èròǹgbà rí láyé kó àwọn àwọn ẹni yìí náà àwọn náà ti plan ìfáyé rí áá tí wọ́n plan ìfáyé àwọn ló mọ̀ pé àwọn ò di báyìí lásìkò yìí so kéèyàn lọ lè máa bẹ iṣẹ́ wò so kéèyàn bá lè ń bẹ iṣẹ́ wò yóò máa tún ìṣẹ̀mí ayé yẹn sí yóò jẹ́ kí ìrúngbà tí ń gùn yẹn kò mọ̀ kúrú Buraida lóò ń gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlá Ànábì sallallahu alaihi wasallam pé nahaytukum an ziyaratil qubur fíìmì náà wọ́n kọ̀ fún yín kíkẹ́ mọ́mọ́ lọ síbi sàárè mọ́ lọ lè fi sí ti sàárè má Ànábì wa ní al'an fazuruha àmọ́ ní ìsìn ẹmọ torí pé òun ní òjìkẹ́ mọ́ rántí al so tí ẹ bá tún lọ lè ń wo alkiyama imamu ahmed àwọn nífa iná fi ziyara ti ha izzatun wa ibra pété má lọ lè ń wo ẹ máa rí wá sí ẹ máa rí àwọn àríwòye oríṣiríṣi ẹ̀rí abdullahi bin sikhir radiyallahu anhu oní àtẹ́tù nàbí sallallahu alaihi wasallam wa huwa yaqra oúnjẹ kan wá bá nàbí النبي وانك ألهاكم التكاثر قال wọ́n wá sọ àníbi wá sọ báyìí pé aláhàkùnmọ́ tí a ká sọ pé mo fẹ́ kó pọ̀ mo fẹ́ kó pọ̀ nípa ọ̀rọ̀ ayé ó sì wá kó ìgbàgbé báyìí báyìí wọ́n lánàbí wá ní yaqulu ibnu adam máàlì máàlì ọmọ ànábì amádàmú sọ pé owó mi ò owó mi ò owó mi ò qala ànábì wá ní wà laka adam illa min málíkà min málíkà illa ma akalta ẹ̀ kò sí owó tó bá ti ná tán náà ni ìtò lítọ̀ ná ti ẹnu áó àbí làbísàfẹ́ abúlẹ́ìtà aṣọ tó wù tó ti gbó aṣọ rẹ tó wọ̀ táṣọ rẹ ti wá gbó náà ni aṣọ rẹ nù áó tàtàn dókítà fàmùbọ́ìtà àbí tó bá fi ṣe sàárà tó ti ná kọjá síwájú tó léyìn ni ti ń jẹ́ pé owó tèèyàn nìyẹn àmọ́ gbogbo àwọn owó tó dì mọ́wọ́ Allahu Akbar tó dì mọ́wọ́ tó ná kà kí sówó rẹ̀ tìrúkú tó bá kú nìsín wọ́n pín fún àwọn ẹlòmíín ara tó yẹ kí ọmọ rò nìyẹn kí o gbódúkìá tí mo kójọ yìí nàbí kí n sáré kìtàkìtà tí mo fẹ́ kójọ tẹ́mi bá ti bọ́ ó di tẹlòmíín ó di tẹlòmíín so náà ni mọ́jì kí èròǹgbà rẹ̀ kó gún un tí èròǹgbà bá ti gùn jù àmọ́ kóbá ni àmọ́ so ẹni tí èròǹgbà rẹ̀ so yóò lè wá owó ní ìwákúwàá. ló hmm, fẹ́ wá owó ní ìwákúwá gbogbo ọ̀nà tó bá ń gbà wà fi wà ojú ọ̀nà haram ni ojú ọ̀nà halali ni yóò wà káàkiri kọ́dà bí wọ́n bá rí ọlọ́run yóò wà káàkiri oríṣiríṣi ń ní àwùjọ wọn mùsùlùmí látara gbogbo èròǹgbà ẹlòmíì ti mùsùlùmí mi ó ti bá èròǹgbà rẹ̀ kọ́dà àfà kọ́dà ó ti gbogbo èròǹgbà gbogbo òun gan mọ̀ pé òun ti di ọ̀tá ọlọ́run ọba mọ̀ pé òun ti dọ̀tá ọlọ́run torí nígbà tó wá ṣe pé èèyàn kò lè kírun mọ́ Allahu Akbar kò lè kírun mọ́ látara pé ó ti fi wá ọ̀nà owó àwọn ṣetán Allahu Akbar ó ti bá wọn ṣe papọ̀ látara oògùn kóògùn wọ́n ti wá fún un ní májẹ̀mú burúkú hmm, májẹ̀mú burúkú òun náà ni pé ẹlòmíì ń bẹ pé kí wọ́n sọ fún un wípé ó gbọ́dọ̀ kírun mọ́ Allahu akbar torí pé kí ni ó ti bá ìṣù múlẹ̀ wa innahu kana rijalun min al-ins yu'uduna bi rijalin min al-jinn fazaduhum rahaqa àwọn kan bẹ tó ṣe pé wọ́n ti bá èṣù múlẹ̀ wọ́n ti di ọ̀tá wọ́n ti di ọ̀rẹ́ fún èṣù èṣù ti dọ̀rẹ́ tiwọn náà sòkòlọ́ wọn ṣàtàánú fún wa o tí gbogbo àti nígbà tí ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ kan tí mo máa rántí ah la ilaha illallah ìjọ kan lèmi àti ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún náà ni pé àwọn èèyàn wọ́n ń sá eré kéré nípa ń wá owó ọmọ èèyàn kọ̀ láti fi ọmọ rẹ̀ ṣòwò nítorí pé èròǹgbà tó gùn ẹ̀hún náà fẹ́ láyé hmm. so bákan náà ó lè fi ìyàwó rẹ̀ ṣe owó ẹ̀rí ẹlòmínà yóò àti tán náà owó yẹn náà kò wá ní rí kò wá ní rí. ẹnìkan bẹ ọ̀rẹ́ méjì ni wọ́n wọ́n jọ lọ ilé kéwù ni ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní o ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní o wọ́n jọ lọ sílé kéwù àwọn méjì wá jọ ń ṣe jálàbí ìkan òun ọ̀rí wá rí owó ìkan wá rí owó bùháyà ó kọ́lé onímọ́tò oríṣiríṣi ah, ìkejì wa lọ lè ọ̀rẹ́ àjọ lọ́lé kéwù ní fọ̀nà hàn mí ó ní kìí dá lóhùn yóò sàmọ́ ní ẹ̀ ọlọ́run náà ni àwọn nǹkan ẹ̀ àdúrà táwọn àjọ sàdúrà náà ni lọ́jọ́ hmm. kan ní ọ̀rẹ́ tí òun ò rí òun ọ̀lẹ́ jí bá ọ̀rẹ́ rẹ̀ ti ń rí owó lásùbá kí dákùn tó lọ́lọ́run fọ̀nà hàn mí fọ̀nà hàn mí bí mo bá sọ pé ah ṣé nítorí ẹ̀ ló fi wá jí bá mi láàárọ̀ tó kẹ́ nítorí ọ̀nà wọ́n wá sọ fún pé ṣé ó fẹ́ lówó ni òun níbẹ̀ ni ó ní tó wọ̀ náà ah mo bá ní tó ń wọ̀ náà bò ó ní òun yìí òun ti mọ̀ pé òun wọ̀ náà ń tò ni o tí wọ́n náà bá ń pọ̀ bá fẹ́ wọ náà pẹ̀lú òun bọ́yá àwọn ní akílódé ní ṣe mọ́jẹ̀mú rẹ̀ pé òun kì kírun òun kì kírun ìjọ tó bẹ lè kírun òun sì tí wọ́n ló ṣe ah yóò ní dákùn yọ̀ǹda mi tó lọ́hùn àìmọye àwọn àfáà tí wọ́n ti di olóòṣà wọ́n ti di onímúlẹ̀ nítorí pé wọ́n ń wá ọ̀nà owó yìí náà ni wọ́n ń wá owó so wọn kò yé wọn wípé wọn lè rí ju tọ́lọ̀mbá láwọn òrè lọ wàláì òní ní ju tọ́lọ̀mbá lónìí ní tọ́lọ̀mbá lónìí ní láyé rẹ̀ bó jẹ́ gbogbo èèyàn láyé òní ní òní ní so wọ́n mọ̀ ìyá mi mùsùlùmí ìjókòó ààrẹ jẹ́ pàtàkì jùlọ ẹ̀yin oníkéwú gẹ́gẹ́ mo ṣe ń tẹnu mọ́ ẹ̀yin tẹ́ ń jó ní kéwú ẹ́ akéwú tọ́lá ẹ̀ akéwú jayé akéwú gbayì akéwú gbowó akéwú kanwó ṣe pé gbogbo àwọn nǹkan kí nǹkan tí ọ ẹ ṣàmọ̀rí ọkọ̀ tí wọ́n mọ̀ jẹ́nu látara pé kí ni wọ́n fẹ́ sàfẹ́ jayé tipa wọ́n fẹ́ ṣe bí olówó àfáà fẹ́ ṣe bí ọlọ́lá afáfẹ́ ṣe bí ọba tó ní wọ́n mú wọn sá erékeré kọ̀ wá sí tí wọ́n lè ṣe so wọ́n ti hú eré èèyàn hú hú hú hú ó ti sú wọn odidi èèyàn tútù náà tó ń wá káàkiri nìsín gbogbo àná òrin tí ń lọ nínú ìlú bá a rí tí ń lọ kọ̀ ẹ̀ ká padà báyìí ká jáwọ́ níbi èròǹgbà gbogbo yìí báyìí ká padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ká padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba káwọn náà ká bá ọlọ́wọ́n ọba nírọ̀rùn kọ́lọ́kọ́ mọ́ ṣàfihànú rẹ̀ fún wa so gbogbo àwọn mùsùlùmí so àwọn nǹkan yìí tábà ti ń ṣe ẹ̀mí wa yóò sì máa kúrú nípa ọ̀rọ̀ ayé àní máa sanjú nípa ọ̀rọ̀ ayé mọ́ so bákan náà máa wu ẹni tí wọ́n náà bá rí pé wọ́n náà da jùlọ torí pé ọ̀bẹ́ta rẹ̀ nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé yìí so máa wu àwọn tí ìwọ ọ̀gá tí wọ́n náà jùlọ nípa ọ̀rọ̀ ayé àwọn tí wọ́n ò tó wọ́n náà ni kí wọn náà mọ̀ mọ́ wú àwọn tí wọ́n ju ọlọ́mọ yẹn náà lára nǹkan tí wọ́n ràn yàn lọ́wọ́ láti pé kí èròǹgbà yẹn kò fi kúrú náà Ànábì ni sallallahu alayhi wa sallam huwa fawqakum ẹ má máa lọ lè wu àwọn tó bá jù yín lọ máa wanzur ila ma huwa dunakum àwọn tí ò tó yín ni kẹ́yìn náà máa wò ní máa wa azza kọmọṣálà wa níbi aburú gbogbo àwọn àìsàn burúkú tó máa ń ṣe ẹ̀mí fún àti abá ní ìbéèrè a lè pè sí orí nọ́mbà yìí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine tó abẹ́lọ́n fún ẹnu ọlọ́run tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọlọmọṣálà wa dúró tì kó pẹ̀lú rẹ̀ kó ṣàánú rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ àti dúkìá rẹ̀ àti gbogbo fámìlì rẹ̀ papọ̀ wa fi ìṣọ́ rẹ̀ sọ wọn. subhanaka Allahumma wa bihamdik وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته